إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba a ṣe àsọlátò fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú insha allah lórí àlàyé wa lórí tíra umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takójọ́ láti inú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn alámàrí ẹ̀sìn wa àti ayé wa èyí tí a ń gbéyàwó òun náà ni kitabul kisos ọ̀rọ̀ lórí ìgbẹ̀sán nígbàtí wọ́n bá ṣanilọ́gbẹ́ àbí wọ́n pààyàn عن أبي هريرة عن ابن عمر رضي الله عنه عن عمر بن الخطاب رضي الله عنه التي يدعو عمر وما الخطاب ولما بقبا ينسي أنه استشار الناس في إملاس المرأة عمر رضي الله عنه ó kó àwọn لنتي jọ lẹ́ni tí ó fi imlas almar'a nípa obìnrin tí ọmọ kú sínú rẹ̀ فقال المغيرة بن شعبة رضي الله عنه المغيرة وما شعبة قلوبا كبا ينسي أني شهدت النبي صلى الله عليه وسلم قضى فيه بغرة عبد أو أمة mo rí òjíṣẹ́ ọlọ́run ọba tó dájọ́ lórí irú kéèsì báyìí òun náà ni pé ẹni tí wọ́n bá fi lè gbá ní nǹkan obìnrin tó lóyún gbé èèyàn kan gba nípa ni àbí ó fi nǹkan náà lọ́mọ fi wá kú sínú rẹ̀ ẹni tó ṣerú nǹkan bẹ́ẹ̀ tí ò bá ti kí ń ṣe pé ó máa mọ̀ ṣe é ní pé ó fẹ́ pa ẹni ìyẹn ni bóyá ibi tí wọ́n ti jọ ń wojú ara wọn tá ń sọ̀rọ̀ síra wọn òun nínú bí ló gbá ẹni yẹn àníyàn rẹ̀ ni pé òun fẹ́ gbá ẹni yìí ṣùgbọ́n kò ń ṣe bóun fẹ́ pa á irú eléyìí làwọn afẹ́sìn a ní shibul amd nǹkan tó fẹ́ jọ bí ẹni pé èèyàn máa máa ṣe ni ó ní intention àti ìtì nìyẹn ṣùgbọ́n tó fi ìtì bóyá nǹkan tí ò lè pààyàn ni bíi kéèyàn gbáyàn létí kẹnìyẹn ṣubú kó kú intention rẹ̀ ni pé òun fẹ́ gbá ṣùgbọ́n ó lè mọ́ ni lẹ́mi pé òun fẹ́ pa pẹ̀lú gbígbá létí torí pé ìgbanilétí ordinarily kò ń ṣe nǹkan tí máa pààyàn unlike ẹni tó mú ọbẹ tó fi gún yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so islam níbi precision tó ń bẹnu òfin ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bákan náà láyé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wọ́n ṣùnpìyàn láàrin méjèèjì òǹpìyàn ń bẹ láàrin tí wọ́n ń pè ní alkotri alhamd òun ni pípààyàn téèyàn máa ma ṣe àti alkotri shibu alhamd ìpààyàn tó ṣe wípé ó fẹ́ jọ bí ẹni péyàn máa ma ṣe ni that is ó máa ma ìtì ẹni yẹn ṣùgbọ́n kò ní intention àti pa so kéèsì yìí ni umar ọ̀dọ̀láwà ánú ló ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí lẹ́ lè sọ sí ṣẹlẹ̀ yìí ìkan lára àwọn sọ̀hábà rọ̀dọ̀wánu láàrin tó ń ti witness ìjòkó tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó ti dájọ́ lórí irú nǹkan báyìí almuhira bin shu'ba ó wá ní tí mo rí anábí sallallahu alaihi wasallam tó dálẹ́jọ́ kọ́dọ̀ fi ibi ghurratin abdin aw ama ó dálẹ́jọ́ ìpè tíru eléyìí bá ṣẹlẹ̀ ẹbí àwọn èèyàn tó ṣẹlẹ̀ ẹbí ẹni tó ṣẹlẹ̀ sí lóbìnrin yìí that is obìnrin tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí wọn ò fún wọn ní abdin ẹrúkùnrin aw amatin àbí ẹrúbìnrin láti lè fi ṣe ìtanràn ọmọ tó kú sí nínú fọkọ́la látàtíyànà biman yashhadu ma'aka umaru ní tó sọ yìí talẹ́lẹ́rí ẹ ta ló wà pẹ̀lú ẹ ń gbà tánàbí sọ fashahida ma'ahu muhammadu bin maslama sábẹ́ mi ní bó ṣe sọ náà ló ṣe rí èmi náà wà ń bẹ́ ń gbà tí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ ń tó sọ yìí so umar radallahu anhu ó dẹ̀ fi dájọ́ bẹ́ẹ̀ so ló jẹ́ pé nǹkan tó pọ́n wálé gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni pé tá a bá gbọ́ pànàbí wa muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ká gbà torí pé òun ni ọlọ́run ọba ló rán sí wa ó dẹ̀ sọ iṣẹ́ tó fẹ́ ṣe láàrin wa ó ní wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́run ọba ní a sọ tírà kalẹ̀ fún ẹ nítorí kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn ntí ọlọ́wọ́n ọba tó sọ̀kalẹ̀ fún wọn bákan náà kán máa ronú parẹ́ so Umar radallahu anhu ó kàn wò pé ọ̀rọ̀ tí Al-Mughira bin Shu'ba tó sọ yìí ọ̀rọ̀ tó le díẹ̀ ni ṣùgbọ́n talẹ̀lẹ́rí ẹ tó lè jẹ́rìí sí nǹkan tó sọ so Al-Mughira bin Shu'ba ìgbà tó sọ eléyìí tí Umaru béèrè eléyìí lọ́wọ́ rẹ̀ Muhammad Maslama òun ní òun jẹ́rìí sí nǹkan tó sọ òun náà wà ń bẹ́ ń gbàtà ní sallallahu alaihi wasallam tí ó sọ ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ mi taari ń bẹ́ ni pé ìgbà míyàn lè já afá kó mọ́mọ́ gbogbo nǹkan tán so kò ń ṣe ara mọ́jẹ̀mú já afá òun ni kéèyàn mọ gbogbo nǹkan wọ́n lè béèrè ìbéèrè lọ́wọ́ yẹn gbà mí kéèyàn ní mi ò mọ̀ ẹ̀jẹ̀ ń ṣèwádìí ń pa anábíwá Muhammad sallallahu alaihi wasallam gbà mí wọn á béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ a ní ẹ̀dúró ẹ̀jẹ̀ kí Jibrilu dé kama wa ti sọ ẹni tí ó kì í anabi Muhammad sallallahu alaihi wa sallam kama wa ti sọ ẹni tí ó ń wò tiẹ̀ tó sahaba radwanullahi alaihim so ká béèrè béèrè kí àfáà ní ẹjẹ́ ń ṣèwádìí ń pa rẹ̀ sí àmì ìpáyọ̀ ọlọ́wọ́n bá ní ni kéèyàn sọ nǹkan tí ò ní mọ̀ ń pa ewu ńláńlá ni anabuwa muhammad sallallahu alaihi wasallam oni man uftiya bi ghairi ilmin fa ithmu ala man afta ẹni tí wọn bá fi lè fún fatuwa ẹsìn pẹ̀lú nǹkan tó tako ìmọ̀ ntí o bá ń tó ń bẹ nínú tíra múlẹ̀ ni ẹ fi fún fatuwa ẹni tán fún fatuwa òun wá lọ lò ó ti bè lọ́wọ́ àfa àfa tó fún ní fatuwa yẹn òun lóru ẹ̀ṣẹ̀ yẹn torí pé ó rí ilé ni tó ṣe wípé ó jẹ́ àfẹ́ẹ̀sìn ló fi béèrè lọ́wọ́ rẹ̀ tóun náà bá mọ̀ pé ẹni tó ń béèrè lọ́wọ́ ẹ̀yẹ léyìí oṣù lára àwọn àfẹ́ẹ̀sìn lára àwọn tó wọ aṣọ àfáà ni ṣùgbọ́n kò mọ dò ọ̀tọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin à ń ṣe jálàbí fáwọn èèyàn àti à ń sọ̀rọ̀ ẹ̀sìn lónìí ń jálàbí ló kúta èyí tó mọ̀ ń pọ̀ ẹ̀sìn ó kéré so ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ẹni tó ráfò ń jálàbí tó lọ ń béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó wá sọ nǹkan tó tako tọlọ́hun fún àwọn méjì lẹ́lẹ́ṣẹ̀ òun tó lọ bè lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ lòun náà tó bá lo nǹkan yẹn tí nǹkan yẹn tako tó jẹ́ òdodo ẹlẹ́ṣẹ̀ lòun náà torí pé mọ̀ pé lé òun ni òun jálàbí dẹ́ ni kò sí àtọ̀ láàrin wọn àti bàbá aláwo ni torí ẹ̀ ló jẹ́ pé àárí ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí tán lè fi jóògùn ṣùgbọ́n ẹni tí ó jẹ́ àfẹ́sìn téèyàn rí ní rí pé ẹni yìí onímọ̀ ni àwa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ó wá sọ in tó tako in tó jí òdodo wa àwa lọ lò òun lóru ẹ̀ṣẹ̀ yẹn torí pé báwa ṣe rí àrírí ẹni tó mọ̀ ni then òun náà in tí ò bá mọ̀ kó lóun ò mọ̀ dẹni tó bá mọ̀ tó rò pé bó ṣe rí nìyẹn tó bá para rí pé òun ṣe mistake kó tún pàkíyèsí àwọn èèyàn ìpè nǹkan báyìí báyìí tí mo sọ fún yín o apadà rí pé nǹkan yìí kò rí bẹ́ẹ̀ ẹn tí n bá sọ sáwọn èèyàn wá ní máa fíìl bákanbákan ṣé mi ní kéré wájú wọn ò lè kéré wájú wọn n ó tún fi respect ẹ̀ sí pé ẹni yìí kò ní ṣì wá lọ́nà ni tó bá sọ nǹkan tó rí pé nǹkan tó ń sọ kù díẹ̀ káàtó yóò ṣàtúnṣe rẹ̀ so eléyìí ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó jẹ́ àfẹ́sìn ńlá ń gbà míì ó lè mọ̀ mọ̀ nǹkan ìyẹn ò ń ṣe àlébù wọn ní alimami malik rahimahullahu ta'ala yẹn kan bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ̀ question forty question ogójì ló béè lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ ìmọ̀mù rẹ̀ ń sọ pé la adìrì mi ìmọ̀ so kéèyàn ní mi ìmọ̀ ansa náà ni torí pé ìtumọ̀ ẹ̀ ni wípé mo bọ́kùn kìíní ikó lọ́rùn tèmi ìmọ̀ lòun náà mi ìmọ̀ ìmọ̀ ni ó dájú pé kí ó fìfẹ́ ẹnu sọ̀rọ̀ torí pé òun fẹ́ gba star ó fìfẹ́ ẹnu sọ̀rọ̀ torí pé òun ò fẹ́ wà embarrassed so Umar radallahu anhu ó béèrè lọ́wọ́ àwọn èèyàn kí lẹ fẹ́ sọ nípa obìnrin tí èèyàn gbá ní nǹkan tọmọnu rẹ̀ wá kú nípasẹ̀ nǹkan fi gbá yìí so al-Mughira bin Shu'ba oní tí mo gbọ́ tí mo rí tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó dálẹ́jọ́ òun ni pé irú kéèsì yìí wọ́n fún wọn ní ghurra abdin àbí àmà ẹrúkùnrin àbí ẹrúbìnrin ni wọ́n fún irú obìnrin bẹ́ẹ̀. an abi urata radiyallahu anhu láti ọ̀dọ̀ abu uraira kọ́nà bakuba ayọ́nu sí kọ́m ó sọ báyìí pé ìtàtàlá ti mọ̀ra àtàní min uzail àwọn arábìnrin méjì kan láti ìdílé uzail wọ́n ń bára wọn jà faramat ihdahuma al-ukhra bi hajarin ìkan náà méjèèjì ó wá lẹ́kùn mọ́ ó lẹ́kùn mọ́ ìkejì rẹ̀ àwọn arábìnrin méjèèjì wọ́n jẹ́ bí ìyàwó lábẹ́ ọkọ kan ní ìta máa ń pè ní ìyálé àtìyàwó kò tó ń jẹ́ ìyálé àtìyàwó nínú ìsìláàmù ìyàwó ni ìyàwó ń jẹ́ àwọn bá fẹ́yàn kan thirty years ago kan fẹ́yàn kan lónìí àwọn méjèèjì ipò kan náà náà jọ àwọn ajú ọkọ kò sí tó ń jẹ́ ìyálé àti ìyàwó so àwọn arábìnrin méjì yìí wọ́n jẹ́ ìyàwó lábẹ́ ọkọ ọ̀kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìjórogún àwọn méjì ní gbólóhùn asọ̀ láàrin ara wọn ó di pọ́n bára wọn jà fọ́rọ́mọ̀tì ìdá omal bí hajari ìkanu wọn ó wá lẹ́kùn mọ́ kejì fọkọ́tà láti ha wọ́n máa fi ìbátni ha obìnrin ìkejì lóyún nú òkútẹ́ni yìí lẹ̀ mọ́ ìkejì rẹ̀ òkun yẹn ṣe sábà bí tí obìnrin yìí fi kú ọmọ tó ń bẹnú ẹ náà tún kú fàtàsọmù ìlà rasulillahi sallallahu alayhi wa sallam wọn gbé kéèsì lọsọdọ òjíṣẹ ọlọrun ọba òjíṣẹ́ ọlọ́run bá wá dájọ́ ànàdíyàtà jẹ̀ní ní àhùratùn abdun awwalida ọmọ tó kú sínú títí ẹ̀ díyà rẹ̀ ìyẹn blood money ọmọ tó kú sínú òun náà nìkan fi ẹrú replace rẹ̀ obìnrin àbọ́kùnrin ìyẹn ni ó jẹ́ díyà ọmọ tó kú sínú wọ́kọ́dọ̀ bìdíyà ala aqilatiha díà obìnrin yìí obìnrin tí wọ́n pa obìnrin tó pààyàn ó ní kí àwọn fámìlì rẹ̀ tí wọ́n ó jogún rẹ̀ nígbà tó bá fi nǹkan lẹ̀ àwọn ni wọ́n san díà rẹ̀ bákan náà wàwárásà àwáládàá wọ́n mọ̀ máa wọ́n obìnrin tí wọ́n pa díà yìí tán bá gba àwọn tí ó jogun rẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ àtàwọn tán lẹ́tọ̀ọ́ àti jogun fọkọ́ọ̀mọ́ hamal bin nabila arákùnrin kan tán pè ní hamal ọmọ nabila ó bá dìde alhuzali lára àwọn ìdílé uzelu náà wa fọkọ́ọ̀lá ya rasulallah ó nílò òjíṣẹ́ ọlọ́wọ́ ọba kéfà aghram ẹni tí ó tí ì mú mi wàlá akal bẹ́ẹ̀ ni kò jẹun wàlá natok kò sọ̀rọ̀ wàlá stahal bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀ bí sáyé dépò pé ó kéé famithlu dhalika yutol irú eléyìí ìtawà máa ń ṣe òun ni pé agbádànù ni ọ̀kọ́lá rasulullah isallallahu alayhi wa sallam innama huwa min tó ń sọ̀sọ̀kúsọ̀ yìí ló ń sọ̀rọ̀ bí àwọn alágbígbá bin ajili sajiri lẹ́dí sajá látara bó ṣe sí ọ̀rọ̀ rẹ̀ tó ń tu ọ̀rọ̀ rẹ̀ náà àwọn ẹ̀kọ́ ó pọ̀nù ọ̀rọ̀ yìí akọ́kọ́ òun ni wípé agbọ́dọ̀ máa farabalẹ̀ nígbàtà bá ní gbólóhùn asọ̀síra àwọn nǹkan míì tí a lè ṣe tó ṣe wípé ó lè sí ọ̀ràn fún wa a ní láti rò dáadáa torí pé nǹkan mi ń bẹ tí ó ṣẹlẹ̀ látara pé a ti bínú jù bóyá abínú gbẹ ènìyàn létí ni àbí abínú gbá níṣẹ́ ni àbí abínú gbá nípa nǹkan míì ó lè ṣẹlẹ̀ látara ẹ̀ tá a padà máa kábàámọ̀ tó bá yá ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ro ìgbésẹ̀ rẹ̀ dáadáa kó ro ìṣesí rẹ̀ dáadáa before kó tó ṣe eléyìí pàtàkì arábìnrin méjì yìí n tó súnmọ́ jù òun ni kó ṣe pé ọ̀rọ̀ lórí ọkọ wọn náà ni wọ́n ń jowúlé lórí òun ló mú kan gbákejì nípa àbí ó fi gbá ó fi kankan gbá àbójú òkúta fún èyí tí a fẹ́ ló ṣẹlẹ̀ obìnrin yẹn ó jáde láyé kò ṣe pé jáde láyé nìkan ọmọ anú rẹ̀ náà òun náà tún jáde pẹ̀lú ẹ̀ so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó kéèsì méjèèjì ọmọ tó kú sínú nípasẹ̀ pé nìyẹn ju òkúta bá ní àbó ó fi kan náà ni èyí tí yóò jẹ díyà rẹ òun ni ni fún díyà títí ẹnu náà ṣùgbọ́n gangan fún rẹ̀ tí ọmọ kú sínú òun náà tún ó túmọ̀ sí pé kí ni kéèsì tiẹ̀ náà kéèsì ọ̀tọ̀ tún ní yíò náà ẹni tí ọmọ kú sínú ọmọ tó kú sí nínú yìí òun wá ní hamal ọmọ nábígà alhuzali lòun wá ń sọ wípé ìròjíṣẹ́ ọlọ́run àbóòlá ẹtún ká ti tọ́ ọmọ tó kú sínú ọmọ ọmọ eléyìí kò ń ṣọmọ tí wọ́n bí sí orí ilẹ̀ tán bí sáyé tá a sọ wípé kí ni ó ti mú yàn àbá sọ wípé ó mú mi àbá sọ pé ó jẹun kódà kò sọ̀rọ̀ kódà kò tiẹ̀ ké gan bó ṣe sí ọ̀rọ̀ rẹ̀ jọ wípé kaifa agram man la sherib wala akal wala natok wala stahal fọmísùlù hádà yóò tọ́lù kí ló dé tẹ́ sọ pé ká sanwó irú nǹkan báyìí bó ṣe tu ọ̀rọ̀ yẹn akal wala sherib bákan náà ológbólóhùn istahal tabawo àárí pé bíi ll òun ló ń parí yẹn ní akal istahal yutol oríṣi ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ ẹ bí ọ̀rọ̀ àwọn alágbègbà ni bí ẹni tó ṣe pé ó compose poem tó fẹ́ kí gbogbo ẹ̀ máa ráìmù tó ṣe pé báwọn alágbègbà báwọn náà ṣe máa ṣe nù wọn ó máa sín gbogbo ẹjọ́ sòjíṣẹ́ ọlọ́wọ́n ọba ó gbọ́rọ̀ ẹ̀ dànù yìí pé ìsọkúsọ ló ń sọ. So òfin ẹ̀sìn mo ti sọ fún yẹn ẹbẹ́ a ṣe máa ń ṣe é nu òun ló jẹ́ pé agbọ́rọ̀ farabalẹ̀ tá má sọ fún wa pé ọlọ́run ọba sọ ànábì sọ tí a bá pèrè ẹ̀ ní mùsùn yóò gbọ́dọ̀ juwọ́lẹ̀ ni ẹ bá bàbá wa ṣe máa ń ṣe ni àlọ́lọ́run tó dá bàbá yín níbẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe ni ó ní ẹ̀ẹ́ àṣà titi wa nílùú titi wa nídìílé titi wa níbi táwa ti wá bí ìgbà téèyàn rí ọlọ́run ọba fi ni bí ìgbà tí yàn ń rí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam fi ni the same person tó ń sọrú eléyìí ó lè wá dọ̀la kó dọ̀tún la èló ń gbá sàlátù lọ à ń fẹ́ lọ sọ sàlátù fanabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ló ti mú ọ̀rọ̀ anábì ó ti gbá dànù ọlọ́wọ́ bá dẹ̀ sọ pé wà máa kánà lè múmìnì wàlà múmìnàtín ìdákọ̀dọ̀láhù wa rasulu amran àyẹ̀kúnà lọ́wọ́ kíyàrá tùmìn amrihim wà máa yá àsìlá wa rasula fọ́kọ̀dọ̀lá dọ̀lá mubina kò tọ́ fún múmìnì ọkùnrin ní àbóbe tọ́nà àtúnṣe rẹ̀ bá dá ẹjọ́ kan kan ní àwọn tún ní kíni choice tó bá ṣe lọ́wọ́n ọba tó ṣe òjíṣẹ́ rẹ̀ aṣíkùrá ní àríntọ́lọ́wọ́ bá sọ ẹ̀yìn kan ní nínú àṣà títí wa nínú ìdílé títí wa ìtòpọn ilé o ní kó ra dákẹ́ kó dẹ̀ lísìn sí nǹkan tí ọlọ́wọ́ bá tó sọ tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tó sọ eléyìí ni tó pọn ilé gẹ́gẹ́ bí mùsùlùmí fi ọ̀rọ̀ àwọn èèyàn lásán lásán ká fi gbọ́rọ̀ ọlọ́wọ́ bá dànù ká máa fi ọ̀rọ̀ àwọn èèyàn lásánlásán fi gbá àlàyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ká máa fi gbá dànù wàláyé eléyìí àrífin ni sọ anábí sallallahu alayhi wa sallam ó ní eléyìí sajirul kuhan raimin àwọn kuhan àwọn alágbígbá òun ni tó ń sọ ọ̀rọ̀ ìwúlò rárá sọ anábí sallallahu alayhi wa sallam fi rinlẹ̀ ẹni tí wọ́n gbá nípa nínú ni àmọ́ gbá níṣẹ́ ẹni tọ́mọ eku sínú rẹ̀ àmọ́ jẹ́ nǹkan máa ń lọ́mọ eku sínú rẹ̀ òfin ọlọ́run ọba òun ni wípé wọ́n ó san tí a mọ̀ sí ẹrúkùnrin àbí ẹrúbìnrin àbí nǹkan tẹ́sìn pè ní rẹ̀ kí ni equivalent rẹ̀ òun náà ni rankumi márùn-ún ni equivalent yẹ òun ni rankumi márùn fún ẹni tí wọ́n gbá nípa nínú lápèjúwe tí ọmọ kú sínú rẹ̀ ìyẹn tí wọ́n bá rí ọmọ kìíní yẹn gbé kúrò tí ó àfẹ́kti obìnrin tán gbá nípa nínú ṣùgbọ́n pọ̀lá ó wá àfẹ́kti obìnrin tán gbá nípa nínú òun náà wá kú kéèsì ọ̀tọ̀ lélẹ̀ náà ẹni tí wọ́n gbá nípa nínú ká nípò padà bí ọmọ yẹn ìgbà tán bí ọmọ yẹn tọmọ ẹ délé ayé lọmọ ẹ ṣẹ̀ wá kú ìdájọ́ tó ń bẹ fún ìyá tó ń bẹ fún alàyè òun náà ló ń bẹ fóun náà so kéèsì wípé ó kú sínú kéèsì yẹn ò apply ọ̀rọ̀ à ń sọ ẹrúkùnrin àbẹ́rúbìnrin àbá ń sọ tí ẹ sì pé ní equivalent ẹ̀rànkúnmí márùn-ún ìyẹn ò wáyé ìdájọ́ ẹni tí ó mistakenly pààyàn ni nam ani mistakenly torí pé ẹni yẹn kò ní intention wípé òun fẹ́ pa oyún inú yẹn ìbínú ló mú ṣe ń tó ṣe fún ìyá yẹn bẹ́ẹ̀ ni tó fi gbá kò ń ṣe nǹkan tí ordinary tó ṣe kíni tó mọ́ ń pààyàn ṣùgbọ́n nǹkan ẹ̀ padà já síkú so wọn ó pe ní kíni shibul amj torí pé nǹkan tó ṣe ó mọ̀ọ́mọ̀ ṣe ni ṣùgbọ́n nǹkan yẹn ni kò ní lẹ́mìí pé nǹkan tó lè pa ẹnìyẹn ni so wọ́n á pè ní shibul amd irú situation tí èèyàn bá mistakenly pààyàn àbí ó fẹ́ jọ bí ẹni pó mọ̀ọ́mọ̀ but a mọ̀ pé kò mọ̀ọ́mọ̀ tí èèyàn bá mistakenly pààyàn ọgọ́rùn-ún rànkúmí òun ni díà rẹ̀ ọgọ́rùn-ún òun ni díà so kí èèyàn fẹ́ ra kan lónìí ọ̀rọ̀ hundred thousand kọ́ so uh, hundred thousand lọ́nà ọgọ́rùn-ún that is ten million naira ìpèyàn mistakenly ó pààyàn ibi tí wọn ti wá ń ṣe mistake ìpààyàn ó pọ̀ jantirẹ́rẹ́ driver ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni doctor ni àti oríṣiríṣi àwọn nǹkan míì tó ṣe pé mistakenly islam fẹ́ ká farabalẹ̀ lórí gbogbo nǹkan tá a bá ń ṣe anabuwa muhammad sallallahu alaihi wasallam onímọ̀ tàtọ̀ bàbà wàlám yóò rìlà mínú tíb fọwọ́ àgbàríbù ẹni tó lọ ń tírìtì yàn tó ṣe wípé àwọn èèyàn ò mọ̀ sí qualified doctor kò sí ń fìdí yẹn kò mọ̀ ń pa ẹ̀ kò ṣe tó wà competent ó wá ló ń tírìtì yàn ó fi wá ba nǹkan jẹ́ lára ẹni tó tírìtì apótí ẹ̀pẹ́ ẹni tó tírìtì ní fọwọ́ ọ̀dọ́ mínú nù òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní yóò wà responsible fún yóò wà responsible fún ó túmọ̀ sí pé kí ni irú èèyàn bẹ́ẹ̀ yóò san díyà yóò san díyà fún nǹkan tó ṣe yẹn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ sí fẹ́ ká farabalẹ̀ lórí ẹ̀mí mọ̀ọ́mọ̀ ni so kí ni bírèkì yẹn fẹ́ẹ̀lì ni kí ni kan ṣe irú èèyàn bí ó san díyà àfi tí àwọn mọ̀lẹ́bí ẹni tí ó ṣe nǹkan fún tán bá fojú fún olókù àbí wọ́n ní àwọn tí ẹ fẹ́ mú wálẹ̀ fún ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni pé yóò san ọgọ́rùn-ún rànkúnmí àbí n tó jẹ́ wọ́ọ̀tì ẹ̀ ní ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ṣe pé ẹni yẹn ṣíbùlà ámdì ni. Ipileni, ó fẹ́ jọ bí ẹni pé ó mọ̀ ọ́n mọ̀ látara pé ó mọ̀ ọ́n gba ẹni yẹn ṣùgbọ́n n tó fi gba kò ń ṣe nǹkan tí máa ń pààyàn ordinarily ṣùgbọ́n ọlọ́nkàn ni kò jẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní ó san díà ṣùgbọ́n díà yẹn díà mughalazọ díà tó tún le díẹ̀ díẹ̀ ó le díẹ̀ ọ̀nà wo ló fi le díẹ̀ òun ni pé rankumi ọgọ́rùn-ún tán ní kò san táàtì ń bẹ́ẹ̀ yóò jẹ́ èyí tí wọ́n ń pè ní hekọ́ that is rankumi tí ó ti pé ọdún mẹ́ta gbáko táàtì ń bẹ́ yóò jẹ́ èyí tí wọ́n ń pè ní jazaa òun ni rankumi tó ti pé ọdún mẹ́rin gbáko tó ṣe pé ó ń gbẹnu lé ọdún karùn then fọ́ọ̀tì ń bẹ́ yóò jẹ́ khalifa òun ni rankumi tó ṣe yí pé ó ó so eléyìí náà ń pè ní díyà mọ̀gálásọ díyà tó tó le díẹ̀ díyà mọ̀gálásọ a máa lò ó fún ẹni tí ó ṣe bí ẹni mọ̀ọ́mọ́ payàn ṣùgbọ́n àmọ́ pé kò mọ̀ọ́mọ́ àbí ẹni tó mọ̀ọ́mọ́ payàn tí àwọn ẹbí ẹni tó mọ̀ọ́mọ́ pa bá ní díyà làwọn fẹ́ gbà. so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ngbà tí ó dájọ́ ó dá ẹjọ́ arábìnrin tí ó ṣe bí ẹni mọ̀ọ́mọ̀ pa ẹnì kejì rẹ̀ àkọ́kọ́ ọmọ tọ́pa nínú òun díà títí ẹ̀ òun ni hurratun abdul ama ẹrú àbí gẹ́gẹ́ bá níbi sọ̀lá sáà ń ṣe sọ́nú àwọn ọ̀rọ̀ ẹ̀mí rankumi márùn then obìnrin tó náà padà kú wọ́n san díà tó ṣe wípé ẹ̀sìn ní kí a san ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n qatala mu'minan ẹni tí ó bá fi lè pa mùmíní khata'an mistakenly fatahriru raqabatin yóò tú okùn lọ́rùn ẹrú wàdíyàtún musallamatun fatahriru raqabatin mu'minatin wàdíyàtún musallamatun ila ahlihi yóò ṣe kíni yóò ṣe tàhírù rọ́kọ̀bà mùmínà yóò tukùn lọ́rùn ẹrú ẹrú tó jẹ́ mùsùlùmí ẹrú yìí mùsùlùmí ni yóò wá sọ dọmọlábí eléyìí ni wọ́n ń pè ní kíni ó tukùn lọ́rùn ẹrú wàdíyàtun musallamatun ilá ahli bákan náà yóò tún fún àwọn ẹbí ẹni tó pa ní díyà kí wá ní díyà yẹn òun lànà ìbísọ̀ ọlá sàmúṣàlàyé fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rinlẹ̀ nínú àwọn sunan àtàwọn tíra hadith mi náà ṣùgbọ́n pé díyà tí ó fún wọn òun náà ni ọgọ́rùn-ún rankumi ilà ń yẹ sọ́dákù àfi tí àwọn ẹbí ẹ bá láwọn fẹ́ ṣe sọ́dáka pẹ̀lú ẹlòkù pé kó mọ̀ wọrí mistakenly yóò gbá yàn yóò wà méré kò ní dúró torí pé kí ni òun bẹ̀rù páwọn èèyàn lè ní ìtìwọ̀n wọn ló fi jẹ́ pé àwọn èèyàn ojú ta fi ń wo òfin ọlọ́wọ́ ọba ojú àrífin ni èèyàn kan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó the next thing kọ́ ni ká pa á ní rẹ́ẹ̀tì àti bòó kálá fẹ́ lù ú pa èèyàn kan jalè lápẹjú èso já báàgì gbà lọ́wọ́ èèyàn ólé ólé ólé wọ́n ti fún fásẹ̀ wọ́n ti sọ táyà sí lọ́rùn àrùdùbílà eléyìí ò kì í ṣe ìṣe ẹni tó gbó òfin ọlọ́wọ́n ọba yìí ẹ mú irú èèyàn bẹ́ẹ̀ kí lọ́lọ́run bá kẹ ó fẹ́ kẹ́ ẹ ṣe fún next thing no kẹ́ ẹ no èèyàn kan pààyàn mistakenly ẹ̀rù wípé táwọn èèyàn bá mú un wọ́n á pa òun náà sí bíbá yìí kò ní jókòó fẹ́ dúró lọ bẹ́ẹ̀ yóò pé kí ni òun mórí bọ́ ọlọ́run ọba subhanahu wa kò mórí bọ́ wájú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wọ́n kọ́tẹ̀lá minan khatan ẹni tó bá pa mùmìnì mistakenly ni fatahariru rọkọbatin mu'minatin wadiyatun musallamatun ila ali illa ya sadaku kó tó okùn lọ́nu ẹrú tó jẹ́ mùsùlùmí bákan náà ó fún àwọn ẹbí rẹ̀ ní díyà àfi tí wọ́n bá ṣe sọ́dákọ̀ pẹ̀lú ẹ̀lúkú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wa ìkànnà min qawmin aduwwin lakum huwa mu'minun tó wá ṣe pé ní téèyàn pa lára àwọn ọ̀tẹ́ẹ̀sì ni àwọn fámìlì rẹ̀ jẹ́ ṣùgbọ́n òun mùmí nílò òun ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní fa tahrir raqaba kátó okùn lọ́rùn ẹrú ṣùgbọ́n àní fáwọn ẹbí rẹ̀ ń díyà ní torí pé ẹbí rẹ̀ ní lára àwọn ọ̀tẹ́ ẹ̀sìn islamu tó ń gbógun ti àwọn mùsùlùmí ni torí pé ìfún wọn lówó nígbà tó ṣe kí ni ẹ̀tún ẹ̀mpa àwọn ọmọ ni ṣùgbọ́n wa nǹkan náà mi nǹkan mi bẹ́yìn náà kùn wọ́n bẹ́yìn náà bíi sáàkún tó bá ṣe pé ń bẹ láàrin àwọn ìjọ tí wọ́n ń ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n ni tó ṣe pé yẹn àti wọn ẹ̀jọ̀ ní àdéhùn wọn bẹ́nu ìlú ìsìláàmù wọ́n dẹ̀ ní àdéhùn pẹ̀lú yín àwọn oníṣe nǹkan tí ó máa tako ìsìláàmù nínú ìlú wọn bẹ pẹ̀lú ẹjọ́ ń gbé ìgbé rọrùn nínú subhana wa ta'ala ó ní fàdíyàtú musallama tuni láhàlì wọ̀tàhàrù rọ̀kọ́bàtì mọ̀mìnà ẹ̀sàn díà fún wọn náà tó ń bọ̀ tí kí ń ṣe mùsùlùmí yẹn bákan náà ẹ̀ tún tu okùn lọ́rùn ẹrú ìtú okùn lọ́rùn ẹrú yìí kàfàrà ti tọ́lọ́wọ́n ọba nìyẹn sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń gbà tó ń tó lọ ó wá ní famanlámi ẹ̀jí ẹni tí ò bá wá rí ẹrú tí ó tu okùn lọ́rùn rẹ̀ bí irú àsìkò tá a wà yìí ni bíyàn lówó ó lè mọ́ ro ẹrú tí ó tu okùn lọ́rùn rẹ̀ ni sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala fasiyamu shahraini mutatabi'ain tawbatan min Allah kó gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn eléyìí ni ó fi túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba so in addition to pé yóò fún àwọn ẹbí ní díyà ṣùgbọ́n láàrin wọn àtọlọ́hun yóò gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn oṣù méjì tẹ̀léra wọn ipò ṣe mistake ni o kò ṣe kú máa mọ̀ ṣe ẹni tó máa mọ̀ pààyàn ó máa mọ̀ pààyàn owó sùsùn ó dẹ̀ pààyàn ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ ipò wọn máa ń yẹ tó mínan muta'amidan fajaza'uhu jahannamu ẹni tó máa mọ̀ pa mùsùlùmí fajaza'uhu jahannam in tó wọn wọn lọ́wọ́ bó fi san lẹ́sàn nínú jahannama khalidan fiha tí ó máa bẹ́ńbẹ́ lọ bí a gbére àbí fúngbà gbọ́ọ̀rọ̀ wa ghadiba Allahu alayhi wa la'ana ọlọ́wọ́ ọba bínú sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba ó gbé jìnnà sí ìkẹrẹ̀ wa adala wa adhaban azima ọlọ́wọ́ ọba palẹ́sì kalẹ̀ fún réèyàn bẹ́ẹ̀ ìyẹ̀lẹ́ tèlé o náà ẹni tó ka gbogbo orí eléyìí ayé al-Qur'an àwọn nǹkan ń kà fún wa yìí bóò ni ó ṣe máa fi ìpààyàn ìṣẹ̀míyàn lófò yóò máa fi tì sínú islam ẹ̀sìn wo lónírù nǹkan báyìí nínú gbogbo àwọn details tá à ń sọ yìí eléyìí ló ń sọ fún wa pàtàkì islam àti beauty islam tá a lè rí nínú ẹ̀sìn mi tí àwọn ìlú mi ó bá ṣe constitution lórí irú nǹkan báyìí wọ́n á jòkó tí wọ́n tún jókòó jókòó ṣùgbọ́n ilé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti sọ kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wa more than one thousand four hundred years sẹ́yìn bẹ́ẹ̀ ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ti ṣàlàyé rẹ̀ ní more than one thousand four hundred years sẹ́yìn sọ ẹni tó mọ̀ mọ́ pààyàn kí ni ìdájọ́ rẹ̀ ẹni tí ó ṣe mistake pa kí ni ìdájọ́ rẹ̀ kí ni ó ṣe kí gbogbo eléyìí ọ̀sìn àlàyé ó ń bẹnu alukoran ó muhammad sallallahu alaihi wa sallam so ká máa má pààyàn kò ń ṣe inú islam ló wà ká ní ẹ ohun mi àti pa náà ni mo pa náà ni ìtàwọn kan máa ń sọ rán dandan nú àwọn àfa burúkú yóò ló ń pààyàn kò ń fi gbó iwájú ọlọ́wọ́n bá bóò ló ṣe pààyàn tẹ́ egbò yìí wájú ọlọ́wọ́n ọba àfi tó bá tẹ̀lé tọ́lọ́wọ́n ọba sọ lókù ṣùgbọ́n kò kàn wo sùsùn nísìnkò léèyàn kan ṣe ẹ̀ òdẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ fàjàzáwò jahannam khalidan fiha wa ghadiba alayhi wa la'anahu wa adala wa adhaban azima intolawon ba sonu wa man yaqtul mu'minan ẹni tó pa èèyàn mistakenly òun lọ́lọ́wọ́ ọba tún gbé kàfàrà tó lé ló gbé lé lórí fọ̀síyàmù ṣàhárẹ́ mutatabi'in àwọn oṣù méjì tẹ̀lera wọn tí ó bá rí ẹrú tí ó túlẹ̀ lóko ẹrú then láàrin wọn àtọ́lọ́ nìyẹn èyí tó kọ wọn àti fámílì ẹni tó pa yóò san díà fún wọn díà yẹn dẹ̀ ní hundred camels ní àbí tó bá ṣe pé nǹkan tó fi pẹ́ nìyẹn nǹkan tó ṣe wípé ó ní intention àti àti ṣẹ́ nìyẹn léṣe àbí láti àmọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn padà lídìí sí ikú kò ní intention àti pa ṣùgbọ́n ní intention àti àmọ̀ ẹ̀ nǹkan tó dẹ̀ lò ní nǹkan tí ò lè pààyàn easily ni so irú èèyàn bẹ́ẹ̀ wọ́n ní tó ṣe yẹn náà ní kọ́tùnù yẹn ní shibul amd ó jọ bí ìgbà tí yẹn máa máa ṣe ni àní pa padà tabana ti tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tu sọ ń pẹ́ ni tó máa mọ́ pa ẹ̀ ọlọ́run ọba nìkan pa á padà ibi tọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ yí pé ẹ lè má pa á padà òun tó bá ṣe wípé ẹ rí pé tẹ́ ẹ bá pa á padà yóò ṣàtúnṣe ẹni yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá pa á padà ìwà ni ó máa ṣe lọ pípa á padà òun ni tó jẹ́ ọ̀ràn yẹn ń wá ìbẹ́ẹ̀ àbó ṣàyàn lọ́gbẹ́ ni ẹni pé tẹ́ ẹ̀ bá ṣá padà èyí tí ó mọ̀ ṣe ni pé yóò kọ̀ntínú pẹ̀lú ẹ̀ kẹ́ ẹ ṣá lọ́gbẹ́ padà lójú ọ̀ràn yẹn bẹ̀ yẹn lọ́rọ̀ máa fi sọ pé wàhálà kún fìlì kìsọ́ sí hayatun ya olùdà albá èyí onílà káyì ìgbẹ̀sán tá a ṣe lófin fún yín ìṣẹ̀mí ń bẹ́ẹ̀ fún yín o ìṣẹ̀mí ń bẹ́ẹ̀ fún yín èyí tí ayé yín tó lè fi rójú tí rọrùn lè fi ba inú gbèsè ayé yín òun náà ni wípé kẹ́ ẹ gbẹ̀sán pàtàkì jùlọ lára ẹni tó yẹ kẹ́ ẹ ti gbẹ̀sán ṣùgbọ́n lọ́wọ́ bá náà ló tún sọ fún wa wípé ẹni tó bá fi lè ṣe sọ́dákọ̀ pẹ̀lú ẹni fọ̀ fara tún la yóò jẹ́ pẹ̀ṣẹ̀ rẹ fún náà ṣùgbọ́n condition wípé ẹni tá a la fẹ́ fojú fo fún a rí pé yóò tún ṣe tí ò bá ní tún ṣe tó ṣe pé yóò tún continue crime ẹ̀ ni ó dáa kí wọ́n gbẹ̀sán lára rẹ̀ padà so kéèsì tó ṣẹlẹ̀ yìí arábìnrin yẹn n ó san ìta àmà ní díà fún so díà ẹni tó bá pa obìnrin ìdajì díà ọkùnrin ni ó túmọ̀ sí pé kéèsì lé nísìnyí fifty camels ni ìyẹn obìnrin tí wọ́n pa then ọmọ inú rẹ̀ tí wọ́n pa sínú òun five camels tó bá ṣe pé camel náà fẹ́ lò tí wọn lo ẹrú so méjèèjì ó ma jẹ́ fifty five camels òun ni tí wọ́n gbà torí pé kò ń ṣe nǹkan tí ẹni yẹn intend láti láti ṣe ṣùgbọ́n tó yẹ pé ó mọ̀ mọ̀ fẹ́ pa ni ìdájọ́ rẹ̀ pé wọ́n á pòun náà padà ni àfi tí àwọn ẹbí ẹni bá láwọn yọ̀ǹda lókù náà èyí táwọn ìmí máa ń ṣe kí ààbọ̀ ti oyún eléyìí nǹkan tí ò dáa ni ẹni tó abọ́ ti oyún oṣù mẹ́rin kò sí dáòtù ń bẹ́ẹ̀ wípé yóò san díyà ẹni tó abọ́ ti oyún oṣù mẹ́rin torí pé tóyún bá ti wo oṣù mẹ́rin nínú ẹ̀sìn islam ó ti wà ní ipò ẹ̀mí ju ẹ̀mí yìí ò tí jáde ṣùgbọ́n yóò san díyà. ìrùdíà tí wọ́n ní kí obìnrin yìí kí ó san òun náà ni òun náà ni wọ́n san bí tiẹ̀ náà tí àwọn àtọkọ bá agiri káwọn abọ́ ti oyún àméjì ojọ díà yẹn náà ni tí obìnrin bá lọ dá oyún abọ́ tì yóò san díà tí ò bá san ó ń bẹ ní àkọọ́lẹ̀ ìpè ẹni yìí ẹlẹ́ṣẹ̀ ni. so ló fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí agbọ̀rọ̀ ní àgbọ̀yé pa ẹ̀ ni a kàn lè terminate ẹ̀mí bó ṣe wù wá nam tí ò bá ti tó oṣù mẹ́rin ẹlẹ́ṣẹ̀ nírú ẹni tó ṣe náà ṣùgbọ́n ìdájọ́ wọn yàtọ̀ so abortion Islamu ò fọwọ́ sí àyàfi tó bá ṣe wípé nǹkan yóò líìdì sí ikú obìnrin yẹn tó ṣe wípé qualified medical doctor tó jẹ́ mùsùlùmí ló fi eléyìí rinlẹ̀ ni wọ́n tó sọ pé kí nìkan abọ́ti oyún yẹn ṣùgbọ́n pé mo kàn lé abọ́ tiẹ̀ ní rárá so gbogbo eléyìí ni àwọn afẹ́sìn ni wọ́n ti gbé yẹ̀wò pàtàkì lọ reason tọ́pọ̀lọpọ̀ àwọn mímọ́ fi abọ́ ti oyún ẹlòmíà ní unwanted pregnancy ni ọmọ tá a bí iná ti tó ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ ni ìròrí tí àwọn kan tà fún wa táwa náà dẹ̀ kú jẹ lẹ́sẹkẹsẹ ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ téèyàn bá lóun fẹ́ bí ọmọ ẹyọ kan tọ́lọ́n bá fẹ́ fi fìtínà rẹ̀ ní kò sẹ́ni tó lè ràn lọ́wọ́ lórí ẹ̀ ẹni tó yà lóun òbí kankan tọ́lọ́n bá ní kò ní rí jẹ kò ní rí jẹ náà ni òun nìkan náà ni ó àti bọ́ ara rẹ̀ yóò nira fún kódà ti rí yàrá kan tí ó mọ gbé yóò nira fún tọ́lọ́ bá fẹ́ fìtínà tiẹ̀ tó bá fẹ́ fìtínà ẹ̀ lọ́nà yẹn ẹlòmíì yóò kó ìnira bá rẹ̀ ó mọ iye tó ń gbà ní sálárì lóṣù ṣùgbọ́n wá wo ipe ọmọ òun fẹ́ kó wá educated dáadáa a wá lọ fi sí skul tó ṣe pé owó tó ń rí lóṣù gan kò sanwó skul ọmọ yẹn ó ti wá ju rẹ̀ sí tight corner nìyí ìpè tó ń bá tó wá nìkan sí ń kọ́ ẹyọ kan tó ń ní igan òun ò rí bọ́ so òun ò bí ju ẹyọ kan ìlọ ni nítorí pé kí ni òun fẹ́ kán ní good education mọ́ tán rẹ̀ ìwọ́n tó ń sọ̀rọ̀ gangan fún rẹ̀ ní bóò ni wọ́n ṣe wà educated ni ṣé ní same school tó lọ sọmọ ẹ sí òun làwọn òbí ẹ náà sọ ẹ sí ni wọ́n sọ fáwọn èèyàn ọ̀rọ̀ pa afẹ́ kàwé àbí kéwù la fẹ́ kà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe ń rọrùn ni ṣùgbọ́n àwa la gbé àwọn nǹkan míì la gbé sórí ara wa nǹkan tá a lè bí ẹ̀ a ṣe kí ni a gbé sórí ara wa a máa pariwo nísìnyí ẹ̀kọ́ owó sùsù olóhùn fẹ́ kí ọmọ òun kó lọ sí the best school ní amẹ́ríkà the best university la amẹ́ríkà owó náà ni ó san ọmọ ń lọ náà ṣó túmọ̀ sí pé ọmọ tó lọ sí the best university ní amẹ́ríkà ni ó máa bẹ́tọ̀ ọmọ tó lọ unilag kò túmọ̀ sí kò túmọ̀ sí rárá rárá rárá ṣe léyìn nísìnyí gbogbo owó tó san tẹ́ jáde school ó lè mọ́ wọ two hundred thousand ní eléyìí sìn òun san millions láti lè fi ṣe kíni láti lè fi skú ọmọ rẹ̀ náà ẹ wá wo product méjèèjì ní èyí tó lọ láàgì gbà ilé bẹ́ta rẹ̀ ni èyí tó lọ láàgì ó lè bẹ́ta rẹ̀ ó túmọ̀ sí pé wọ́n tó jẹ́ tálíkà náà ọlọ́wọ́n bò kò pa wọn náà lẹ́kún wọn náà lè ṣe níṣe nídèdè tó lágbára mọ́ náà mẹni tó lówó tó ń fẹ́ fi ọmọ rẹ̀ sí the best university lamẹ́ríkà ẹ kó náà máa bá tiẹ̀ lọ ọlọ́wọ́n bá kún náà lẹ́nì ṣùgbọ́n wọ́n tó tálíkà náà ọlọ́wọ́n bó pàwọ́ náà lẹ́kún má wàá ṣe ìgbésí ayé olówó rẹ̀ kì í ṣe olówó ó wà nírẹ̀ lára àwọn ìyàwó mi ń bẹ tó ṣe pé wọ́n fúnná mọ́kọ́ wọn ẹ lágbájá ọmọ ẹ ti ń lọ skúù kìíní kan sìn ẹ ẹ mọ́jẹ́ pé ọmọ tèmi náà lọ skúù yẹlé wọn ó mọ yóò wá fúnná mọ́ ọkọ ẹ̀ débi pé ìyẹn náà padà máa lọ ṣe nǹkan tí ò lágbára láti ṣe jíjẹ múmu ó wà nira fún wọn. so àwọn ìròrí yìí ni nǹkan tí èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ ni lórí ẹ̀ mo tálíkà ìyẹn ò túmọ̀ sí pé ní ọlọ́wọ́ bó ṣe fún mi kí n kálukú kó ṣe ní déédéé bí agbára ẹ bá ṣe mọ̀ ọlọ́wọ́ bá ní liyunfik dhu sa'ati min sa'ati wa man qudira alayhi rizquhu falyunfik mimma ata'u Allah ẹni tó bá nígbà láyé kò ná ẹni tó ṣe pé ọlọ́wọ́ ọba bá ní kí tiẹ̀ mọ́ pọ̀ kóun náà ná dèdè tí ọlọ́wọ́ ọba ṣe fún ṣùgbọ́n ìfẹ́ máa wo ago aláago ṣiṣẹ́ eléyìí ó ń affect ìròrí wa olè káàbí sọ pé kí ni mọ́ bíjọmọ mẹ́ta lọ mọ́ bíjọmọ méjì lọ kí ló dé torí kó lè bá àrí wọn tọ́ torí kó lè bá àrí wọn tọ́ ìròrí ìròrí burúkú ni ẹni tó bímọ mẹ́wàá ó lè jẹ́ pé ọmọ kẹwàá òun bá sọ pé kí ni òun ni ẹni tí ó jẹ breadwinner gbogbo family yẹn tí gbogbo àwọn yòókù wá rí láìlé lórí ṣùgbọ́n pàtàkì bá ti ń ṣe ẹ má bi ju eléyìí lọ ẹ má bu ju eléyìí lọ torí ká lè anira alára ni sẹlẹmi àwa sọ pé oyún tó ń bẹnu ẹ yẹn àti àfẹ bímọ mọ ìyàwó mi ó yá lọ abort yẹ unwanted pregnancy ni wọ́n ṣe bímọ méjì ni o wọ́n ṣe bímọ mẹ́ta ni o ó ti ń rí unwanted pregnancy ìbẹ̀lẹ̀ ẹ̀kan ti ń sunkún tóun ti ń wọ́mọ látijọ́ yìí tí ò rí ó lọ gbogbo hospital lamẹ́ríkà ó lọ ní lọ́ndọ̀nù kò tí ì sọmọ àwọn kan ń ṣe kí ni àwọn ní unwanted pregnancy ó ṣe pọ́ mọ́ wọn tí ó ti kúnlẹ̀ o ó yẹ̀ṣẹ̀ bí méjì náà ni ṣùgbọ́n torí nǹkan tán làbọ̀ra wọn lọ́rùn tẹ́sí ò làbọ̀ wọn lọ́rùn eléyìí yóò mú wọn fẹ́ mọ abọ́ọ̀tì ni kókó bẹ̀ ni pé ẹni tó abọ́ọ̀tì oyún irú èèyàn bẹ́ẹ̀ ó dára wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala so n tí ó mú èèyàn abọ́ tí oyún ìsúlẹ̀ àkóṣe pé nǹkan yẹn ó jẹ́ nǹkan tó ń threaten life ìyá tó gbé oyún yẹn sínú gangan tó ṣe kán fi nílẹ̀ pé ó lè ṣokùnfà kú rẹ̀ náà bá abọ́ tí oyún nínú situation yẹn ni àwọn fic academies wọ́n wò ó wọ́n lè ro obìnrin bẹ́ẹ̀ wọ́n lè ṣe kíni wọ́n lè ṣe abortion oyún yẹn ṣùgbọ́n tó yẹ pé kò threatening life well ẹ̀yin pọ̀ ọmọ yẹn tán bá bí ó lè wà deformed wọ́n ní ẹjẹ́ kan bí ṣé òun ṣe life ìyá ló wà threatened life tiẹ̀ ní ẹjẹ́ kan bí ó léèyàn kan táwọn dókítà sọ fún pé oyún tó ń bẹnu ẹ̀ yìí pé kíní ọmọ yẹn ó likely kó wà deformed tán bá bí ni ibi kan abọ́ torí yẹn ó wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ kan tí yẹn já afa ìyẹn wá ní kò tọ́ láti ṣe ikọ́ abọ́tì oyún yẹn ó ṣàfihàn mọ́ ní ìgbà tí àfọ́ ọ̀rẹ́ rẹ̀ sọ dó ẹ̀mí rẹ̀ ó fi lọ síbi nǹkan táwọn dókítà sọ fún wọn bí ọmọ yẹn years later bí ànkà bí twenty something years lẹ́yìn gbà yẹn ọ̀rẹ́ yẹn wá lọ sílé rẹ̀ ó wá ń sọ fún ó wá ní òun náà ni ó wá jọmọ tó ṣe pé everything wà okay lára rẹ̀ ó ti attain the position ńlá láwùjọ ó wá ní kánípò ti pa ńgbà tí àwọn dókítà sọ fún ńgbà ẹ̀ nìyí ṣé yóò jẹ́ ìtutù ojú fún ẹ nísìn òun náà wá mìírí ni ìgbé a tó tọ́ nìkan tó sọ so ó lè má rí bí wọ́n ṣe sọ mọ́ ṣùgbọ́n báyẹ̀ pókè wọ́n ní láìfu ìyá òun ló likely kí ó affect ni wọ́n ní ókè a lè mú ìyẹn kúrò nítorí láìfù ìyá ṣùgbọ́n ọmọ yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ó lè rí báyìí ó lè rí báyìí káfílẹ̀ so bó wà lẹni tó ṣe wípé àmọye oyún ló ti flush dànù kódà ẹni tó ṣe wípé ọmọ obìnrin tó lọ lóyún oyún àlè that is oyún àlè tàbí oyún zina kò lẹ́tọ́ àti terminate ẹ̀ kò lẹ́tọ́ àti terminate ẹ̀ yes ó lẹ́ṣẹ̀ ipò ṣe zìnà ṣùgbọ́n kó terminate nǹkan ẹ̀ ni kò lẹ́tọ́ àti ṣe so pàtàkì jùlọ tó wáyé pókè ó ti tún pé oṣù mẹ́rin ni so ìdájọ́ ẹni tí ó abọ́ ti oyún ta ti ta discourse tán sí àbí tá ń sọ̀rọ̀ lórí èyí yóò wà applicable sí obìnrin bẹ́ẹ̀ sọ ẹlòmí àmọye ọmọ tó ti jù sínú sálángá obìnrin mi tó ń ṣeranù káàkiri èyí tí èlò ọlọ́kọ kò ní lọ́kọ alóhun tí tó má rí òtí tó má rí bẹ́ẹ̀ ló ń ṣẹ́yún ṣẹni tí òtí tó má rí mọ́ ń lóyún ni eléyìí náà ìròrí tán gbé sí wa lọ́pọ̀lọ́ nìyẹn ìjọba àlú wọ́n ní h18 ní nǹkan tẹ́ lè fi má rí òbí mélòó lónìí ló gbà pọmọ òun má rí ní h18 èyí tó bá yá ní òní ọmọ òun lọ lé ọkọ níbi h22 àbí 23 ó yá ni o àmọ́ iye ọmọ tó wá ń ṣèranù ní ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́rìnlá àmọ́ iye oyún tó ti ṣẹ́ kò dẹ̀ tí ì tó mari ó dẹ̀ lóyún wàláì ẹ̀sìn islam ẹ̀sìn ẹwà ni ẹ̀sìn beauty ni ẹ̀sìn tó ṣe pé ó mọ nature ọmọ ènìyàn láwọn òfin lo òyìnbó wọ́n á ní age of consent wá age tó ṣe pé bá ọmọbìnrin bá ti débẹ̀ tí èèyàn kan bá súnmọ́ tí ó sọ pọ́n rèpù wọn ni kò sí tó bí ẹ lè ṣe lórí ẹni láwọn ìlú mi lamẹ́ríkà h12 ni ìlú mi h14 britain presently ọmọbìnrin tó bá ti pé 16 years old téèyàn kan rọ́lù tí ó sọ wípé ó rèpù ni kò sí tó bí lè ṣe lórí ẹni ṣùgbọ́n wá bèèrè lọ pé ìgbà ọlọ́mọ ilé lọ́kọ̀ kò lè tí lọ́kọ̀ àfi tó bá pé h18 ṣùgbọ́n ó lè ṣe zina before age 18 ẹwọ́ bí tí làákàrí dorí kó dòde ó lè ṣe zina before age 18 bọ̀ kò lè lọ́kọ àfi bá pé age 18 ṣùgbọ́n islam ò gbé èjì kankalẹ̀ fún obìnrin láti lọ́kọ ní kò sọ pé tó bá di èjì báyìí ó gbọ́rọ̀ lọ́kọ èyí táyìn máa sọ pé kò gbọ́rọ̀ ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì nílé òbí rẹ̀ ìsọkúsọ ni àwọn obìnrin lè pé 25 ó lè pé 30 tí ò bá wà interested nínú pé kó ń lọ́kọ́ ní ṣàtìmọ́ṣe ìsìnà islam ò fọ́sí ẹ̀ ó dẹ̀ lè wà ní 20 ní kó ṣe pé kíní kó wà interested láti lọ́kọ́ ẹ̀sìn encourage wa kábàwọn tó gbèsè ayé wọn ni wọ́n á ń kí ayáàmà mi kó mu ọ̀sọ̀ rẹ̀ ṣẹ́yìn náà mi ìbáàlìkún ìmáyìkún àwọn tán lọ́kọ tán níyàwó nú yín ẹ̀fẹ́yàwó fún wọn ẹwọ́kọ fún wọn kódà àwọn tán jẹ́ irú yí gan èèyàn kúnnù fòkànrà tán bá jẹ́ tálíkà yògìnímù lọ́ọ̀mí fọ́ọ̀lù ọlọ́run á ràn wọ́n lọ́rọ̀ nínú ọlá rẹ̀ ni ọlọ́run á ràn wọ́n lọ́rọ̀ nínú ọlá rẹ̀ kò túmọ̀ sí pé kí jẹ́ nǹkan tí yóò dáa fún wọn láyé ń bí àtìlálìkì yá nísìn ọkùnrin tó ló ń fẹ́fẹ́ yàwó kò wá sáìsì rẹ̀ ó fẹ́ fẹ́ ọmọ olówó yìí wọ́n á ṣe mọ́jẹ̀mú pé a ah, ó yẹ kò ara jíìpù fún mi wà kíní báyìí ó wá ń sáré káàkiri bóun ló fẹ́ rí jíìpù rà bó ṣe kó ń lọ jalè ni kó ń lọ dáná láti ra jíìpù láti kọ́lé a rí pé islam kọ́ ló ti lọ síbẹ̀ yẹn tó wá fẹ́ fẹ́yàwó tòótọ́ nítòótọ́ yóò rí lẹ́fù títí ẹ̀ náà má fi ago aláago ṣiṣẹ́ àwọn táwọn lẹ́fù tó ga ẹ̀ nìyí fi wọ́n lẹ̀ káwọn máa lo lẹ́fù títí wọn ibi tọ́lọ̀ ń pa wọn lédè nù ìwọ́ tó dẹ̀ wà lẹ́fù kékeré náà ní operating level tiẹ̀ má fi ago aláago ṣiṣẹ́ ẹ̀rọ mi yóò máa ṣe rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri ni. Re, bí ó ṣe mọ kóbìnrin wọnú lẹ́nu bẹ́lẹ̀ ṣe wọlé ilé yóò mọ jáde ó ṣe lọ fẹ́yàwó ah àfa àti fẹ́yàwó ń sìn ó le gan tí a máa fẹ́yàwó tí a máa ní nìyí kí ló fẹ́ ní kó tó fẹ́yàwó ni. owó tó ń kó fún wọn tó fi ń ṣe zìnà yìí ni kó fi wé èèyàn kan tó ṣe pé wà tí ó lè lọ ọmọ bẹ pọ̀ tí ò ní jẹ́ ìbálẹ́jọ́ aburúfẹ́ wájú ọlọ́wọ́n ọba ó dáa fún ẹ rẹ́dẹ̀rẹ̀dà yìí lọ so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a gbọ́rọ̀ ronú sí ni so ìlàntàmínéètì oyún ẹ̀sìn takoru nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn ò fọwọ́ sí ẹ̀sìn ò gbà láyé àfi tó wá ṣe pé nídìí ó wá fún un ṣùgbọ́n ẹ mú a ní láti terminate ẹ̀ torí pé tá ń rí jẹ́ǹsì nǹkan tá ń jẹ kò tó wa ìyẹn ń ṣe jẹ̀dú excuse antaminate oyún nítorí pa ń bẹ̀rù òṣì ọlọ́wọ́ bá ní wàlá tẹ́kítúrú àwòládàkùn min imlákin wàlá tẹ́kítúrú àwòládàkùn khashiyata imlákin ẹ má pa àwọn ọmọ yín nítorí pé kí ni ẹ̀ ń bẹ̀rù òṣì ẹ má pa àwọn ọmọ yín nítorí pé tí ń bẹnu òṣì nísìnyí a wọn atálíkà báyìí so gbogbo oyún tó bá wáyé agbọ́dọ̀ terminate ẹ̀ ọlọ́wọ́n bá ní náà nàrùzókòkòm wá ìyàkùn náà nàrùzókòkòm wá ìyàkùn àwa là ń provide fún yín ṣùgbọ́n ibi tí problem wà ní pé provision àwọn èèyàn ò kí ń mú ní dédé bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ṣe fún wọn àáfẹ́ kò ṣe wípé irú yìí tó bẹ fún lágbájá òun ló gbọ́dọ̀ mọ bẹ fèmí náà òun ni ó mọ súnyàn mọ lọ dáná mọ jalè mọ pàwọn èèyàn lẹ́kún tó wá sí pé torí ká jẹ ká mu ni ó ti rí jẹ orí mu orí bi sùn sí orí nǹkan wọ̀ ṣùgbọ́n wáyé táwọn kan mọ gun jíìpù tẹ́mi ò ní gun jíìpù wáyé táwọn kan tí wọ́n mọ kọ́ àwọn lé ńláńlá tẹ́mi ò ní kọ́ ní tó bá gbàlá fún irú èèyàn bẹ́ẹ̀ kò yọnú sí rísíkù tọ́lọ́wọ́n bá provide fún ni bẹ́ẹ̀ ni rísíkù tọ́lọ́wọ́n mọ fún wa yóò mọ yàtọ̀ síra wọn ṣùgbọ́n rárá irú rísíkù tó ń bẹ fún yẹn ẹni yẹn ló gbọ́dọ̀ mọ bẹ́fẹ́ mi náà ibi tí pírọ́blẹ́mù ti wà ní ṣùgbọ́n pé pé kí n jẹ kí n mú kí n rí bí sùn sí kí n rí nǹkan wọ̀ tó wá ṣe pé yẹn gangan ni tá à ń sọ gbogbo àwọn crimes tá à rí láwùjọ yìí kò ní mọ bẹ ṣùgbọ́n àwọn èèyàn wọ́n fẹ́ rí báwọn kan ṣe rí ní tó bá dẹ́gbà òní tí a fún so eléyìí ó jẹ́ nǹkan tí ó léwu púpọ̀ so ọ̀rọ̀ lórí ìtànpè ní díà òun ni eléyìí so díà tó jẹ́ díà tó jẹ́ kátọ̀ ń bẹ ẹni tó bá mistakenly pààyàn díà tí ó san hundred camels àbí equivalent yẹ táwọn ẹbí ẹni tí wọ́n pa tán fẹ́ ṣàbójú kúrò bá láìfi tamalẹ̀ náà fẹ́ gbayé kan bẹ́ẹ̀ bá lẹ́fì but kí ni ibi tẹ́sìn pẹ́gì ẹ̀ sí tí wọ́n lè gbà jù bẹ́ẹ̀ lọ òun ni èyí tá a sọ yìí shibul amd èyí tó fẹ́ jọ bí ẹni pẹ́ nìyẹn mọ́ wọ́n pa yẹn díẹ̀ àti tiẹ̀ a ní ọgọ́rùn-ún rànkúmí náà lòun náà fọ́tínú àwọn rànkúmí yẹ yóò lóyún then thirty ń bẹ yóò jẹ́ bí ọlọ́dún mẹ́ta thirty ń bẹ yóò jẹ́ bí ọlọ́dún mẹ́rin tọ́mọ́ fẹ́ gba less bá láìfi tọ́mọ́ fẹ́ gba less bá láìfi ṣùgbọ́n ṣé wọ́n lè request fún mọ́ no then díà tó ṣe yí pé ó bá jẹ́ ti díà tó làámùdì ẹni tó mọ̀ ọmọ pààyàn ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ ń ta sọ òun ni pé kán pa á padà so wọ́n lè gba díà irú díà tán gbà níbi tó jọ bí ẹni pẹ́ nìyẹn mọ̀ mọ̀ wọ́n lè gbà ń bẹ́ wọ́n dẹ̀ lè request fún mọ́ ibi tá a bá fi ní pẹ́ òun ṣe jù báyìí lọ ni wọ́n dẹ̀ lè ṣe kíni wọ́n lè mọ́ gbà wọ́n lè reduce ẹ̀ eléyìí lórí ọ̀rọ̀ ò ṣe díà ni táwa ni ó sàn tó bá ṣe wípé èèyàn tí ó ṣe mistake pààyàn ni àbúfẹ́jọ bí ẹni ṣe mistake àwọn ẹbí rẹ̀ ni ó san àwọn ẹbí rẹ̀ tá à ń sọ yìí kò sí ọmọ rẹ̀ ń bẹ̀ o àwọn ọmọ ò sí ń bẹ̀ àwọn tí ó san làwọn tó ṣe pé wọ́n jẹ́ bí mọ̀lẹ́bí rẹ̀ lọ́kùnrin tún ni kò ṣe kò sóbìnrin náà ń bẹ̀ àwọn tó ṣe pé wọ́n lè wá jogún rẹ̀ táwọn kan ò bá exist àwọn ẹni wọ́n ni wọ́n san bí àwọn ọmọ ìyá rẹ̀ bí àwọn ọ̀nkù rẹ̀ àwọn ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ àwọn ọmọ ńkú rẹ̀ lọ́kùnrin kò sóbìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ títí ẹ̀ gángan àti bàbá rẹ̀ wọn ní san bẹ́ẹ̀ láti lè fi assist ẹ̀ tí ò bá wá sáwọn eléyìí bẹ wọ́n fún wọn ní táìmù láti san ọdún mẹ́ta tí ò bá sí àwọn eléyìí wọ́n dá padà sí pọ́ọ̀sì ìjọba tí ò bá sí owó tíjọba lè san yóò padà sórí rẹ̀ gangan orí ẹni tí ó ṣe mistake pààyàn torí pé táwọn tí wọ́n ṣe mistake pèèyàn wọn bá láwọn ṣàmà agbadíyà náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe fún wọn ní ẹ̀tọ́ wọn so a lè drop ẹ̀ bẹ́ẹ̀ a ní láti wá wé èwo ní àìsàn sùn wọ́n ní ẹ̀dá padà sórí ẹni tí ó commit crime yẹn gangan bó tiẹ̀ jẹ́ pé kí ni manslaughter ni òun ṣe murder so ẹ̀dá padà sí orí rẹ̀ so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì ta ní láti gbọ́yé gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe fi rinlẹ̀ so ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bá mọ̀ọ́mọ́ pààyàn tiẹ̀ òun ni ó dá nǹkan rẹ̀ gbé mọ̀lẹ́bí rẹ̀ kan ò ní assist ẹ̀ lórí ẹ̀ kò ń ṣọ́ra yẹn fún tamala fẹ́ assist ẹ̀ kéèsì ọ̀tọ̀ ni ṣùgbọ́n ṣéwé dandan nìkan assist ẹ̀ rárá láti lè fi mọ gravity tó ṣe òun náà ni ó san díà yẹn fún rẹ̀ òun ni ó san díà yẹn fún rẹ̀ tamala fẹ́ gba díà ni pé àwọn ò bá padà ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé kán pa padà ìpìlẹ̀ ni pé ẹni tí ọlọ́run ọba bínú sí ni tọ́lọ́run ọba gbé jìnà sí kẹrẹ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí àwọn mọ̀lẹ́bí ẹni tó pa tán láwọn ṣe tán àti gba díà mọ́nì lọ́wọ́ rẹ̀ ní blood money so ọlọ́mọba subhanahu wa ta'ala lè ṣe àforíjì fún látàrẹ ó lè kò sí garanti níbi ìyẹn so eléyìí lórí ọ̀rọ̀ ó ṣe díà kò ṣe díà a tún máa tẹ̀síwájú inṣàlá lórí ọ̀rọ̀ díà yìí kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم Okay.

láti lè fi ṣe kíní in tó ṣe yẹn àsìn kọ́pù làmdì ni ìmọ̀ọ́mọ̀ pààyàn ni so ìdájọ́ rẹ̀ tí wọ́n bá ka òun nìkan tó a sọ yìí tí wọ́n bá ka ọ̀rọ̀ ẹ̀ ewu ńláńlá níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala. Now? Okay. Now, uh, lórí question uh, ìgbé ẹni tí ó ta tán bá mú kéèsẹ̀ wọn á fà á lọ́wọ́ náà ni Islam ò gba jungle justice Islam ò gba àlè kan pẹ́ nìyẹn àbí ká ní afẹ́ Islam ò gbarú ẹ̀ láàyè so lórí ọ̀rọ̀ ṣe uh, pregnancy òfin tó de òun náà ni tí a ti sọ yìí tí ó bá ti kí ń ṣe wípé ó máa ní ìpalára fún ìyá délẹ́bùkú bí ó lè gbẹ ẹ̀mí ìyá a gbọ́dọ̀ pregnancy yẹn ẹ ọmọ yẹn ó wà deformed ó ṣe kinní kan so eléyìí nǹkan táwọn afa ti gbé yẹ̀wò ní àmọye sittings ni so conclusion wọn ò ní pé kan fi ilẹ̀ bẹ́ẹ̀ kan fi ilẹ̀ bẹ́ẹ̀ wallahu alam. irú bàbá pẹ́ láwùjọ àwọn ní politicians tí àwọn instruct àwọn bíkọ́ ọ̀gá láti ọ̀gá adéòsàn nígbà náà ẹni tí ó pààyàn gangan fún rẹ̀ ó ti ń sìn níwò àwùjọ bẹ́ẹ̀ òun gangan wọn á pa padà ni torí ló pààyàn ẹni tó rán yàn pé lọ ń pààyàn ó ti ń sìn wọ́n lè pọ́níṣì ohun tí ìyàwó bá mú kọ́ pọ́níṣì ẹ̀ lọ́nà ọ̀tọ̀ ṣùgbọ́n ẹni tó ṣe ikú pa ẹni gangan òun náà ló pààyàn tó gangan ló wà responsible fún èèyàn so ẹni tó jẹ́ tọ́ọ̀gì tí àwọn kan lò láti lè fi pààyàn tọ́ọ̀gì náà ló pààyàn ẹni tó lò yẹ wọ́n lè fún àwọn ní àwọn punishment kan tí ó jẹ́ bí deterrence ni so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wọlá wàlá. ẹrú àwọn mọ̀lẹ́bí sì tó ń fa àwọn ìdísáì ọkọ̀ àti ẹ̀wọ̀ wọn lọ ṣe abọ́ṣọ̀ sí àwọn pé wọ́n sọ díà. bẹ́ẹ̀ ni wọ́n san díà wọ́n san díà wọ́n san díà fún àwọn tí ó jogun àwọn tí ó jogun pọ̀ téèyàn bá kú nísìnyí kò kí ń ṣe ọmọ nìkan ní máa jogun ẹ̀ ní àwọn mí náà ń bẹ tọ́lẹ́tẹ̀ sógun. So, so kò ń ṣe ọkọ nìkan ní jogún kò ń ṣe bàbá nìkan ní jogún ọmọ so àwọn míì náà tí wọ́n á jogún wọn bẹ̀ so eléyìí bó ṣe rí ni ẹ torí pé ọ̀rọ̀ ogún fúnra ẹ̀ gan àkákún láwùjọ wa òun ló fà tó yẹ pé nǹkan yẹn fi strange nísìn bàbá kan kú nísìn ó ní yàwó yàwó jogún yàwó lè jo kò lè kò lè dúró tí kó jòkó tí ogún ọkọ rẹ̀ kó ní ẹ ọkọ òun ni ẹ̀ẹ́ eh, eh, tó bá páyọ̀ ọlọ́run ọba gbogbo ń tó nínú ogún yẹn ní àrírú ẹ̀rí kò ju 140 ẹ̀ lọ gbogbo tí àwọn nínú ogún ọkọ̀ àrírú ẹ̀rí kò ju 140 lọ 140 yẹn dẹ̀ ní on condition pé kí ni kò sọ ọmọ aláyé fún ọkùnrin yẹn tọmọ bá ń bẹ láyé fún ọkùnrin yẹn ní gbogbo ogún ìyàwó ju 1 over 8 lọ tọ́mọdé yàwó méjì wọn àjọ kún one over eight náà ni yàwó mẹ́ta wọn àjọ kún one over eight yàwó mẹ́rin wọn àjọ kún one over eight ni so obìnrin tó gbọ́ sẹ̀rí àyè so ewu làbọ̀rọ̀ kanjú kọ́kọ́ nítorí kíní kálíbà jogun ẹ tó lẹ́mọ̀ pé gbogbo tó nínú ogun ni àríwú ẹ̀rí one over four náà ni ọkọ gbogbo tó nínú ogun ìyàwó rẹ̀ ojú áàfù lọ àríwú ẹ̀rí on condition pé kíní kò sọmọ láyé fún obìnrin yẹn bí ọmọ yẹn bí òun ló bí fún àbótí kọ́kọ́ lọ́kọ míì tẹ́lẹ̀ kó tó wáá fẹ́ ọkùnrin yẹn ó ṣàlọ́mọ láyé ṣá tó jẹ́ ọmọ legal son lónìí so irú ọkùnrin ẹ kò lè jẹ ju one forty ogún yẹn lọ ṣùgbọ́n tí o bá sọmọ fún obìnrin yóò jẹ áàfù ogún yẹn gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe sẹ́yìn bàbá òkú yóò jẹ one sixty tí òkú bá lọ́mọ láyé tí ò bá lọ́mọ láyé òun ni a padà kó yòókù táwọn àti yóò kó jogún yòókù bá jogún so nísìnyí wọ́n sọ pé èèyàn kan wọ́n pa ó túmọ̀ sí pé òun ti jáde láyé nìyẹn so wọ́n wá san díà money blood money wọ́n san so ó túmọ̀ sí pé lára àwọn nǹkan tí wọ́n jẹ nínú ogun rẹ̀ náà nìyẹn àwọn oníwà jogún àwọn tó ń bẹ́lẹ̀ tó máa jogún náà nì ọkọ àtìyàwó wọ́n jọ kò náà láti ṣe oyún so owó tó bá gbà tán san táwọn san gẹ́gẹ́ bí díàmọ́nì ní àwọn òdíjẹ́ ń bẹ́ so owó yẹn ni àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ọmọ yẹn àwọn ẹni wá jẹ́ ṣọ́nà mi ti kílẹ̀ torí pé ìsìn wọ́n ti hàn náà fáwọn ìsìn àwọn òlẹ́tọ̀ sí ogún sọ àwọn míì lẹ́tọ̀ sí ogún kánípọ̀ ọmọ yẹn ń bẹ láyé ó wá kú àwọn míì lẹ́tọ̀ sí ogún rẹ̀ ni wọ́n padà jẹ́ káyísì ọkọ participate níbi ṣíṣe oyún ìyàwó nìkan ni ló participate so tíyàwó bá san blood money yẹn ó ti ń sìn ìyàwó ò ní jẹ nu owó blood money yẹn ọkọ máa jẹ ń bẹ so àwọn míì náà tí ó bá yẹ pé kálẹ̀ nìyẹn kò jẹ́ni tó ti marry so ó túmọ̀ sí pé ọkọ nìkan ló máa kó nìyẹn ṣọ́rọ̀ mi clear so àwọn nǹkan bá ẹ̀ bàbá nìkan ló máa kó rádà so bó ṣe rí nìyẹn wallahu a'lam. àtẹ padà débi tí ẹni tí ó mú tí ó ṣe ṣe pààyàn ó dá ẹ̀kọ́ ṣe ṣe pààyàn wá sálọ. na irú èèyàn bẹ́ẹ̀. ṣe ìnáwó tó sálọ ó tún wá padà gbọ́ lórí rédíò pé mọ́tò wọn bá yẹn lásìkò dáadáa ìṣòro wọn fámìlì lágbájá lágbájá so definitely ó ti padà mọ́ nkesi kó sálọ kó tiẹ̀ mọ́ fámìlì kó tún padà gbọ́ rédíò pé ẹ̀yà fámìlì wa nam eh, irú nǹkan bẹ́ẹ̀ ni kọ́lọ́mọba kó ṣàánú wa in tó mọ́pọ̀lọpọ̀ mí ma sá eh, òun ni pé àwọn èèyàn lè bò ń bẹ̀rẹ̀ kan pa síbẹ̀ ẹlòmídẹ̀ ní in tí ó mú sá òun ni pé a ah, owó tírítímẹ́ǹtì ó mú ìfẹ́ gbẹ́ni lọ sọ́spítù in tí ó mú ẹlòmí sá nìyẹn so ṣùgbọ́n kọ́lọ́mọba kó ṣàánú wa kò ń ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ mọ sá fún èèyàn gbọ́dọ̀ show responsibility àti ìjẹ́ èèyàn gidi dẹ́nà àwọn èèyàn tán lynch ẹni tán lynch náà eléyìí ò kì í ṣe ìwọ ọmọlúwàbí ìwé ẹranko orí kírú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kásáré àtàkì ẹni ẹ ká ti sọ táyà sí lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó then àwátá ní bí à ń drive yẹn àbí à ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ká farabalẹ̀ gbogbo nǹkan àwọn èèyàn farabalẹ̀ mọ́rọ̀ ṣíṣe tó ń ṣe so that o ní lọ kó sí inú àwọn nǹkan tí yóò báyàn nú jẹ́ láti láti ṣe ṣùgbọ́n kókó bẹ̀ ni pé téèyàn bá ṣe mistéèkì ṣe èèyàn kan léṣe islam ò ní kẹ́nìyàn lọ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ yóò sàn kankan islam ò ní kó lọ wọ́ọ́rọ́wọ́ gẹ́gẹ́ bá ṣe padà máa kà fún wa èèyàn ṣe mistake nísìn gé ọmọ níke èèyàn kan mistake ó gé ọmọ níke èèyàn kan mistakenly rankun mẹ́wàá ni ọmọ níka kan rankun mẹ́wàá ni so pé èèyàn ṣe mistake ẹni tó bá máa máa gé ọwọ́ tó gé ọmọ níka yìí ó máa máa gé ìdájọ́ ẹni pé ẹgé tiẹ̀ náà padà àfi tí àwọn tí wọ́n gé ọwọ́ èèyàn wọn tó bá ní kíni àwọn fẹ́ gba àwọn fẹ́ gba blood money ni àwọn ògé padà ṣáàlá gbogbo eléyìí nǹkan tí a ṣe para tó mọ́ ṣàlàyé lórí ẹ̀ ni sọkọ́lọ́ wa subhanahu wa ta'ala kí ó ṣàmì wa so ẹni tí ó kó sírù nǹkan tán sọ yẹn ọ̀nà tí ó fi lọ wá tí ó bẹ́ àwọn mọ̀lẹ́bí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ó wọ́nà yẹn ó wọ́ ọ̀nà yẹn so láti wọ́ gentleman kan tó ṣe pé yóò present nǹkan yẹn fún wọn ṣùgbọ́n kọ́ lọ́wọ́ bá kó ṣàánú wa torí pé ọ̀pọ̀lọpọ̀ míì náà wọn kì í fẹ́ farabalẹ̀ gbọ́ ẹni tó ṣe mistake ń pa wọn téèyàn bá sọ pé ah, ẹ mo ṣe nǹkan báyìí ah ìwọ ló ṣe ìgbà yẹn ìgbà tó ṣe pé kí ni ó yẹ ṣọwọ́ implicate ara ẹ̀ so kọ́ lọ́wọ́ bá kí kó ṣàánú wa ni kí ó fi ẹ̀sìn rẹ̀ yé wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك